يومئذ الحق يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin ará alé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó gún wá sí àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn ní ọ̀yọ́ state tí wọ́n ń bì tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá máa bá ní ṣe àlékún àgbéga fún ilé ẹ̀kọ́ náà gbogbo àwọn òbí àti àwọn mùsùlùmí tí wọ́n tún kún ètò yìí lọ́wọ́ tí wọ́n ní kámọ́ tí kú olórí afẹ́fẹ́ kẹ́ẹ̀tọ́ máa gbóhùn wa ọlọ́run bá ní san wọ́n lẹ́sàn-án rè láyé ń bí àtijọ́ gbèǹde alkiyama ọ̀dà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn ọmọ wa tí yóò kà fún wa anas rasheed bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wat وكتاب مستور في رك منشور والبيت المعمور والسقف المرفوع والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا wàtàsíwì ríbà lùsàyọ. ọlọ́run bá ní fún ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa abdulmalik adigun bismillah. kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam kun fi duniya ka annaka garib aw abir sabil rawahu al-bukhari translation the prophet of allah peace be upon him said be in this world as if you are a stranger or a wayfarer transmitted by Bukhari, lessons from the Hadith. One, The enjoyment of this life is temporary. Two, One should always prepare for death. Three, People should not take this world as their final abode. Ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run eléyìí ni episode five. Èyí ni ó jẹ́ apá karùn-ún, òun náà ni ó sì jẹ́ last episode lórí Muharobatul Islam lè lè fa kan bí ìsìláàmù ṣe gbógun ti òṣì láwùjọ nínú ìlú ọ̀rọ̀ pọ̀ táwọn onímọ̀ sọ ṣùgbọ́n tó àlásìkò ju bí a ṣe ń sọ ìlọ torí àwọn ọ̀rọ̀ tó pọ̀ tá a fẹ́ bá àwọn mùsùlùmí sọ ní jíra fourteen forty one níbi a ṣe ń parí ìdánilẹ́kọ̀ọ́ yìí àáfàá ní ara tí ìsìláàmù tó gbé kalẹ̀ láti já sí pé kó sì kọ́mọ́ wà nínú àwùjọ òun ni tá à ń pè ní alqordu alhassan alqordu alhassan òun ni mímọ́ yáàyàn lówó léyìí tí ò ní eléèlè nú lọ́nà tó gbàdá jàmọ́ ẹ̀jẹ̀ ẹjẹ́ àfarabalẹ̀ gbọ́ àárín tá a dé yìí nínú ń tọ́ yára sọ àwọn èèyàn di olówó tí ó mú àwọn èèyàn kúò nínú òsì òun nìkan rẹni tí ó yá wọn lówó owó tí ò ní eléèlè nú owó tí èè ṣe páàmà fìtìnà tí wọn lórí ẹ̀ pàápàá àwọn tó bá já sí wípé oníṣòwò ni wọ́n oníkáràkátà ni wọ́n láàrin yìí ọ̀rọ̀ pọ̀ tó yẹ ká sọ fúnra wa lórí ẹ̀ ní àkọ́kọ́ gbogbo ń ti lè sún mùsùlùmí débi kọ́ lọ yáwó èlé kírú ẹni bẹ́ẹ̀ mọ̀ wípé òun ọba ọlọ́run jagun tó bá dijọ́ gbé dàlkìámọ̀ ẹnì ò sì lè bọ ọlọ́run ti jẹ́ kó yé wa gbogbo ohun tí ń jẹ́ rìbá a gbèjúlẹ̀ ọlọ́run yà wàzàrú má bàkíyà mi náà rìbá nǹkan tán mọ̀mìnì ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́lẹ̀ ẹ̀bẹ̀rù èmi ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ gbogbo tó kù ní owó èlé ọlọ́run ní ẹgbẹ́ jùlẹ̀ o ẹ mọ̀ dé bẹ́ẹ̀ o tó bá já sí pé lódodo lẹ bá páyé èmi ọlọ́run tẹ́ ẹ nígbàgbọ́ òdodo nù mí ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ fa ìlànà tẹ̀fàálù fáàdà ní ó bẹ̀ harbin mínà lọ ìwà rọ̀ṣọ́ọ̀lì tẹ́ ẹ bá wá sọ pé ẹ̀ ní jáwọ́ owó èlé òun lẹ́ẹ̀mọ́ yá àwọn owó napo àwọn owó gbẹ́kẹ̀lé kalẹ̀ lanta gbogbo àwọn onírànà owó èlé kódà kó jẹ́ zero point zero point zero point one percent haramu nínú Islam gbogbo owó tó bá ti lè lé nǹkan kan èèwọ̀ ni mùsùlùmí tó bá gbà fáza ní bihari bí mínà lọ ìwà rọ̀ṣúlì máa retí pé ọ fẹ́ bá ọlọ́run jagun tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama o tó fẹ́ bá nàbí wa sallallahu alaihi jagun ọlọ́run wa ní tó ṣáájú wá àsìtẹ́ ìgbọ́nú àwẹ̀ ẹ ti gbowó èlé ẹ wà ń túbí tó ń tẹ́ ẹ bá ti wá lọ túbá fálà kọ́mùrù àlìkùn ntọ́jẹ́ kápítà yín tọ́jẹ́ ojú owó yín ẹ̀yin lẹ́ni nǹkan yín o jẹ̀mọ́ àkìlá nínú ìyẹn bẹ́ẹ̀ ní Quran chapter two suratul Baqara verses two seventy eight pẹ̀lú àyà yìí àtàwọn àyà míì tí fún wa haramu ni kí ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ̀yin tọ́lọ̀ ń bẹ́gi ọlà fún èyí tó wọ́ kẹ̀fì wà lákàntì ẹ máa yá àwọn mùsùlùmí lówó owó tí ò ní lèlè nu ìwọ tí wọ́n wá ń yá lówó náà àrọ̀wọ́ náà bẹ̀rù ọlọ́run má ba ọ̀nà jẹ́ fáwọn tí ń bọ̀ ìwọ tán yọ ọ lówó tán ní olówó kó o fi ṣe bísínẹ́sì wọ́n yọ ọ lówó ọlọ́ọ̀fìrà ẹran ẹlẹ́yà ọlọ́ọ̀kẹrin wá láti nọ́ọ̀fì ọdẹ ta ẹran ẹlẹ́yà tán ojú owó yọ èrè yọ lẹ́yìn ìgbà tó ná èrè tiẹ̀ tán o tún mójú owó ojú olówó o tún ná ọ̀bẹ̀rù ọlọ́run ṣẹ̀ríà ó ti jẹ́ kó yí wa wípé kéèyàn jẹ́ èèyàn lówó mọ́tòlùgàn ní yìvùlmù ọlọ́run ti sàánú rẹ̀ o ti lágbára kọ́ ọ̀sán gbèsè ó ń gbèsè ọwá ń lọ lára ànábì lálábòsí ni ọ́ gbogbo ẹ̀yin tí wọ́n yà lówó náà ìgbà tán wá yá yín lówó ìgbà náà lẹ́ẹ̀rán ti pẹ́ fẹ́ ra fóònù tuntun ìgbà tán yọ lówó lọ fẹ́ ra láptọ́ọ̀pù tuntun ọ̀nà ti pọ̀ yẹ kó pààrọ̀ mọ́tò rẹ ìgbà kan tó wà kan ìgbà náà lórílẹ̀ kan tó wá rà èé solùbẹ̀rù ọlọ́run èèyàn ni ó alábòsí wa Muhammad ló ọ ẹ tó bọ́ọ̀nà jẹ fáwọn mùsùlùmí tí ń bọ̀ ìtí ọ̀já àwọn olówó mi ọ̀fẹ́ yáwọn èèyàn lówó nìyẹn ọ̀yá mùsùlùmí ó ṣe jàǹbá kọ̀dọ̀wó padà mùsùlùmí bí ọ̀yà lówó gbogbo orú ẹ̀ làwa náà ń dá sínú òlu táwọn èèyàn yáwọn èèyàn lówó á wà lọ máa jókòó àsìkò tó yẹ ká fi máa ṣe tọlọ́hún àsìkò tó yẹ ká fi máa katíà àsìkò tó yẹ ká fi máa ṣèrántí ọlọ́hún á wà máa parí ìjà ẹ̀yin náà bá ń bí ìgbà wo ní ọ̀sánwó mi yóò tó kọ àgírímẹ́ǹtì kò tó sanwó gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ń já àbáǹdé ẹ̀ ṣe mùsùlùmí òdodo a ti sọ ìròyìn mọ̀mẹ́ni nínú suratul mọ̀mẹ́nọ́ọ̀nù tó o bá fẹ́ jẹ́ mòmìnì wà lẹ́bí náà umlẹ̀ adìhìm rọ̀rùn àwọn mòmìnì àtàmọ́nà àti ntọ́jọ́mádé òun wọn máa ń pè sí wọ́n fẹ́ jẹ́ ni èyí ìṣe sí burúkú yìí ẹ̀ ní jẹ́ káwọn tó lówó lọ́kàn máa yáwọn èèyàn lówó bóòlù sí ó sì á kúrò náà lù tẹ́ ẹ bá lẹ́nu yá yín lówó ẹ náwó fún bísínẹ́sì yín bísínẹ́sì yín ó òkè kápítà yín ó pọ̀ sí yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe jàǹbá ẹ̀yin jáwọn àwa ń rọ ẹ̀yin tọ́lọ́ ń bẹ́gi ọ̀là fún náà ẹ máa yáwọn èèyàn lówó nítorí ìtọ́lọ́hún ẹ lo àwọn ìlànà tí ó jẹ́ kí sísan rẹ̀ ọ̀rọ̀rùn bíi kẹ́ ẹ wá agbófinró èèyàn bíi kẹ́ ẹ wá àwọn kìlọ̀ pé àwọn lọ́ọ̀yà tẹ́jọ ní àdéhùn tí wọ́n sáyìn rẹ̀ ẹ wá ẹlẹ́rìí méjì bó ṣe wà nínú alukoran pàápàá koran chapter two verse eighty two àyà tó gùn jù nù kurani ara arú ń tọ́lọ̀ fi sọ̀rí tá a bá fẹ́ yára wa lówó a fẹ́ jẹra wa ní nǹkan ẹ bẹ̀rù ọlọ́ọ̀yìn tán yá lówó ẹ máa sanwó lówó ẹ̀yin tọ́lọ̀ ń bẹ́gi ọ̀là fún náà mọ̀pẹ́ ẹ̀ ní kówó lọ ọ̀run ẹ wo àwọn mùsùlùmí tẹ́ rí pé wọn ò ní jàǹbá ẹ yá àwọn èèyàn lówó kó fi já sí pé wọ́n máa rówó ṣe okòwò kò ní jẹ́ kán yáwó èlé òsì ọmọ kò ńlẹ̀ ẹni tẹ́ ẹ yá lówó ọlọ́run ṣàánú tiẹ̀ náà òun náà dẹ́n tí ń yọ sàkà lórí bí ṣe ń yọ sàkà ẹ̀ máa gbalada lórí bó ṣe ń jẹ̀jẹ̀ mú rọrùn ẹ̀ máa gbalada eléyìí là ń pè ní alukọ́rùdò lẹ́hásán yíyánilówó tí ò lélè nú yíyánilówó tí ò mú wàhálà dání yóò jẹ́ kó sì kókó nínú òlù nígbà tá a bá wá ń ro àwọn olówó kan yáyàn lówó ẹ̀yin tẹ́ ẹ jẹ́jọba ẹ̀yin náà yá àwọn aráàlú lówó ọ̀ràn yẹn ni kẹ́ ẹ máa mójútó bó ṣe ó ṣe kúrò nínú òlù ṣe báwọn owó yìí kèé sowó individuals àwọn kan lọ́wọ́ à ń bẹ̀ lánàá wọ́n ti kú lónìí èyí tí òkú nù wọn wọn lè dá sí mọ́ ẹ̀yin wà ń bẹ̀ lónìí ẹ̀yin náà kú ń bẹ̀ lọ́la wọ́n lárí ṣe lárí kà ntẹ́ ẹ bá ṣe ni wọ́n máa fi sọ̀rọ̀ ti yín náà gbogbo àwọn à ń wọn ọlọ́jà lówó à ń yá wọn lówó ẹ ní zero interest ẹ̀yin tẹ́ ẹ jẹ́jọba ẹ yọ interest owó èlé kúò lórí owó tẹ́ ẹ máa yára àlù eléyìí ni ọmọ jẹ́ kí ètò ọrọ̀ ajé kó máa lọ òkè ẹ lọ wo àwọn countries tó já sí pé zero interest lówó tán yára ìlú wọn ṣé bí nàìjíríà náà ṣe wá rí wọn lọ òkè ju nàìjíríà lọ torí náà ẹjẹ àjọ bẹ̀rù ọlọ́run kọ́lọ́run bá lékè ọlá kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa kó bá ní káòsì kúrò ní àwùjọ yìí àáfàá lára ń tààtọ̀ máa mójútó tí ó jẹ́ kí òsì òkú ò láwùjọ òun náà ní kí o àlùwákùfù endowment sẹ́ẹ̀rí wákùfù yìí ó ní àlàyé tọ́pọ̀ odidi wáàsí lòun gangan fún rẹ̀ tí ò sí àsìkò ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ nípa wákùfù ìtí ń jẹ́ wákùfù òun ni àwọn tá a lè pè ní àwọn projects kan tá a fi sọrí àwọn olòṣì tọ́já sí pé ntọ́ bá ń jáde níbẹ̀ àǹfààní ni ó máa jẹ́ fún àwọn olòṣì irú eléyìí náà yóò máa dín òsìnkú láwùjọ bóyá kí n tí mò ń sọ ó lè yé ẹ kí n ṣàlàyé báyìí èèyàn kọ́ odidi ilé a story building flat méjì nsàlẹ̀ flat méjì lókè ó gbé fún àjọ mùsùlùmí kan ẹ máa mójútó ẹni tó bá gba flat lápẹẹrẹ ẹ ká ní wọ́n ń san one hundred fifty thousand naira per annum ó túmọ̀ sí pé lórí fúláàtì mẹ́rin six hundred thousand ó máa wọlé lọ́dọọdún tówó ń bá ti ń wọlé ìwọ tó kọ́ ilé òun àwọn àjọ mùsùlùmí pọ̀ ní ìlú ìtàn ń ṣerú ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ṣerú ẹ̀ tẹ́ ẹ bá mọ àwọn àjọ tó fọkàn balẹ̀ ẹ pè wá á lẹ́ǹkì yín pẹ̀lú àwọn ẹgbẹ́ pé àwọn ẹni ọlọ́run àwa náà wà nú àwọn tó ń darí àwọn míì àáfà ẹ̀yin kọ́lé ìwọ rò pé owó ti pọ̀ owó òkú lè kó lọ́ọ̀run ọwọ́ akọ́rù lẹ́yìn mo gbé e lẹ̀ fọlọ́n ìwọ gan kó o ní mọ́ ó kọ̀ rẹ kọ́ láti ṣe gbogbo àgbìmẹ́ǹtì ẹ̀ owó tán bá wá ń rí lórí ilé yìí wọ́n máa ná fáwọn opó wọ́n máa ná fáwọn ọmọ òrukàn wọ́n máa ná fáwọn olòṣì sórí gbogbo ọjọ́ tí lè ìbá ń jẹ́lé ibù lẹ́yìn ìgbà tí wọ́n tọ́ ọkọ́ lè ìbá kú tán ládọ́mọ̀ bọ́nà sàárè o lè kọ́rù lè fún bàbá rẹ̀ o lè kọ́ fún màmá rẹ̀ kí ládọ́rọ̀ máa bá wọn. èèyàn lè ṣe pọ́jẹ́ẹ̀tì bọ́ọ̀ o. yìí o tó bá já sí pé ládùúgbò yìí bọ́kẹ́ẹ̀tì omi kan ten naira wọ́n ń ta ẹ máa ta five naira nígbà wọn bá ti yọ owó ẹ́ńjìnì tán yọ owó pẹtrol tán yọ tán owó tó bá kù ń bẹ̀ ẹ máa lò fún tọlọ́run èèyàn lè láwọn nǹkan míì náà tọ́jẹ́ kó tún lè mówó wá kódé èèyàn lè kọ́ odidi sùkúù pé mo kọ́ sùkúù yìí gbogbo ètò ẹgbàá tísà ẹ̀sánwó tísà tó bá wọlé ń bẹ̀ owó tó bá kù as profit ẹ máa ná fún tọlọ́run gbogbo orú àwọn nǹkan yìí òun làwọn ìlú tí wọ́n bẹ̀rù ọlọ́run òun ni wọ́n ń ṣe tọ́jẹ́ kí ó sì tọ́jẹ́ kó kọba ní káòsì kúrò ní inú ìlú wa ní ìparí ìdánilẹ́kọ̀ọ́ yìí àti lẹ́písòòdù karùn-ún yìí òun náà láti dúró kí wá làwọn àǹfààní tá a fẹ́ ká ṣe nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí àǹfààní alákọ̀ọ́kọ́ ni wípé àwùjọ tí ó sì bá wà kò ní sí fọkànbalẹ̀ ń bẹ àwùjọ tó sì bá wà ẹ̀sìn ò ní ṣe é ṣe dáadáa ẹ rí pé ní òpó ìsìláàmù márùn-ún méjì ń bẹ olòṣì ò ṣe ẹ ń bá jọ́lọ́sì òpó ìsìláàmù lọ́dọ̀ rẹ̀ mẹ́ta ní ọ̀jẹ̀ ká gbọ́ ọlọ́run gbọ́ kírun ká gbàwẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá ní kíjẹ ẹ̀mọ́ rọrùn olówó ni ó lè yọ sàká olówó ni ó sì lè lọ ájì àṣẹ tá bá tán rọ lọ mọ́ kálukú àṣẹ tó sì bá kú òun náà lù ú yóò jẹ́ kí ẹ̀sìn yóò jẹ́ kó jẹ́ nǹkan tí yóò rọrùn ẹlẹ́kẹta òun ni wípé kò ní sí kèéta láàrin olòṣì àtàwọn olówó olówó ní bùkátà sólòṣì inú wọn ò dùn láti lọ bá torí wọ́n mọ̀ pé ó ń ṣe wàhálà lórí bó ni ó ṣe dáa fún àwọn náà ìyẹn nìkan tó wá kọ̀ àáfàá nínú nǹkan tí a rí dìmú nínú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí à ń ṣe ẹni tó wá já sí pé ọlọ́run kádàrá ó sì mọ mọ bànújẹ́ o tọ́lọ́run bá ti ní ọmọ ríwọ̀n báyìí jẹ́ ẹ̀mú rọrùn gbàpá tó ráwọn ẹ̀rí kan náà pé àwọn tí ó pọ̀ jù nínú àlìjànnà àwọn olòṣì ni o olòṣì ọ̀làsìkò tó pọ̀ láti fi sin lọ́run lóru olówó ó ti rẹ̀ ó ṣe wàhálà ọlọ́sàn ìgbà tó dòdò báyìí kò lè jí gan ìwọ tọ́lọ̀ bá wá ní pé tó òsì lọ́ lọ́dọ̀ rẹ lọ́ọ̀mọ̀ kó ti wà nínú hadithi o níbi tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó nígbà tóun wọnú àlìjánná àwọn tí òun bá nínú àlìjánná tọ́pọ̀ jù ń bẹ àwọn olòṣì òun ni ẹ̀yin tọ́lọ̀ bá bẹ́ẹ̀ gé ọ̀là fún ọlọ́run kò ní jẹ́ kẹ́ ẹ wá sẹ́yìn láéláé ẹ máa ro tàwọn olùsímọ́ ìwọ tó ń kí wọ́n bá gbé nǹkan sọ́dọ̀ rẹ náà ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ká ní àmọ́ náà eléyìí òun ni yóò jẹ́ ìparí ẹ́písòdù wa márààrún lórí moharo batul islam lèlè fakir kẹ́nìkan mọ̀ wá rò pé ìsìláàmù ó promote òsì islam ò promote òsì rárá bí kò ṣe wípé kíkálukú ọjẹ́ ti ìjẹ́ ìmọ̀ rọrùn kódà ńgbà tọ́lọ́run bá ń sọ nípa àwọn obìnrin tó ní wàá kí náà sọ́là wàá tí náà ṣàkà ọlọ́run láwọn obìnrin gan kan máa kírun ká tó máa yọ ṣàkà àsobìnrin náà ò tún yọ ṣàkà tọ́lọ́run bá bò láṣìírí títí òru ọ̀la tẹ́ máa pàdé ilé ẹ̀kọ́ mọ̀fìlónà high school ibn islam rasheed hashim abu anas assalamu alaikum wa rahmatullahi